yọ ti ronú kan ń kaba yìí lónìí kọ́dà gbèsè tí ọmọ èèyàn jẹ ẹgbẹ́ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ara wọn ẹlòmíì tí wá dúró lórí pé ta ló wà ń bẹ̀ táwọn náà sì mọ̀ pé ọjà à ńgbé máa tajà fúnra wa ní san náà nù àwọn ò lè san owó báwọn tí wọ́n sì mọ̀ pé ìyá yìí jẹ gbèsè lóòótọ́ àbí bàbá àbẹ̀gbọ́n àbábúrò ká fi ìlànà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ká fi tara wa jí gbogbo ẹni tọ́lọ̀ ń bá ní kọ́ wà lára mọ̀lẹ́bí òkú ìwọ̀ ńláńlá lòkú nílọ́run wa gbogbo ọ̀rá sí mọ́ ká kéde ẹ̀dá kan ní ọba jẹ lówó ọ̀yọ́ òbí sí wa ẹni ọba sì jẹun náà lówó àyíwá pé ọlọ́run kú ti ṣe ó ti lọ́ díẹ̀ yọ gba nǹkan rẹ̀ láì fi yáma níjọ́ tó wò ní wúlò yẹ́wò màdá yẹn fa ìmọ̀ lónìí wàdà bẹnu bẹ́ẹ̀ yẹn bá jẹ òkú lówó lónìí tó lókú ti kú ẹnìkan sì máa ti ń bẹ láàrin ẹ̀mí rẹ̀ ọba fi jọ àlùfẹ́yàmà nẹ́bi ti sọ ṣẹlẹ̀ fún wa sọlọ́lọ́ wa ní ìwọ̀sẹ̀lẹ̀ ànábi ní àtẹ̀dúró na mẹ́lẹ̀ mọ́fìlẹ́sì ǹjẹ́ mẹ́ni ti ń tálíkà tálákùtà tí ò ní kankan láyé àti lọ́run àwọn sọ̀hábẹ́ nínà àmọ́ alimọ́filisu máa ń la bẹ́rù hamadáhu wàlá dìnnà mọ́filisu lẹ́ni tí ò ní gá tí ò ní go kò lówó kọ́bọ̀ ní náírà kò ní kankan anabi sallallahu alaihi wasallam ni mọ́filisu lélẹ́yìn náà àmọ́ mọ́filisu kan bẹ tó ju eléyìí lọ wọn lànà bí sàlàyé pé alimọ́filisu ẹni ó tó sì tí ò ní nǹkan kan òun lẹni tó gbé yá ti yawmal qiyamah bi salatin wa siyamin òun lẹni tí yóò dé ń jọ gbẹ̀ndé àlùkìyàmà nínú sẹ́ẹ̀rì rẹ̀ tó ṣe láyé ìrun ló kún bẹ̀ yìí ààwẹ̀ ló kún bẹ̀ yìí zakani iye masalasi báyìí lọ́kọ́ iye ìgbà báyìí lọ́lọ́ hajj gbogbo ẹ̀ ló kún nù iṣẹ́ àkọọ́lẹ̀ rẹ̀ tí wọ́n ti máa wo pé a ah, kò sí ti ń yẹ àlìjẹ́nì lé làwọn kan bá dìde lọ́jọ́ àlìkéyàmà nẹ́bí ló wí bẹ́ẹ̀ lámàáyín tí ọgbà àwẹ̀ tó kírun tó ṣe gbogbo ẹ̀ yìí iye owó báyìí lọ gbá mi lójú ńgbà tá a wà láyé iye owó báyìí lọ jẹ mí ní ọ̀sán irú nǹkan báyìí ló lù mí jìbìtì rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá jẹ́ èèyàn tó yẹn jìbìtì one thousand láyé tọ́wá ní ọwọ́ àfi gba one million lálùkìyàmà ẹni náà lọ́wọ́ ọ̀fẹ́ ni nbọ̀nyí ó ti nà. yawma la yanfa'u malun wala banun ọlọ́run láti wá àtọ́mọ kò sí ìdí òwúlò lálùkìyàmà. ànábì ní ọlọ́run tó ti wá ṣàdéhùn pé òun èé sa lábòsí ntọ́wá kù tẹ́ni náà gbà ńjọ́ náà ẹ̀ńtọ́ gbá ẹni olùjìbìtì ẹni ó ṣe jàǹbá fún ọlọ́run ni wọ́n tọwọ́ bọ nínú sẹ́ẹ̀rí rẹ̀ ẹ̀mú náà mọ́ ẹ̀ ẹ̀fún ẹni tí ọjà ń gbèsè tí ọ̀sán ẹ̀fún ẹni ó gbá lójú ẹ̀fún ẹni ó ṣe jàmbá fún anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni wọn wá yọ yọ yọ ìwọn ẹlòmíì ìwọn ó sì kanu gbogbo rẹkọdù ẹ sáwọn tó jẹ ń gbèsè tán sáwọn tó ṣe jàmbá tán yàmbá lọ tán alihamudulilayi anabi làwọn kan bẹ tí ò ní ti tán bisimilá ẹtọwọbọ àwẹ rẹ àtàwẹ ọ̀ranyàn tọgbà àti náfìlà anabi ni wọn yọ tẹlomi yọyọyọyọ fi san gbèsè jàmbá tọgbà yìí ṣe àwẹ ọkàn sallallahu alayhi wa sallam anabi ni wọn wá yọ gbogbo sẹẹri ẹlòmí àtàjì àti náwó sílẹ Ọlọ́run àti nsọmọ kàlàǹfààní gbogbo ẹ wọn wá yọ tán látàrí tí ọkà fún gbọ wà láyé àṣejàmbá àlùjìbìtì àkówójẹ gbogbo ẹni yẹn bá ṣe jàmbá fún tí ò rí yọnu rẹ̀ bí tọ̀ ń lóun yọ̀ǹda láyé àbí kọ́ dẹ́tọ̀ ẹ̀ padà fún ọ̀nà méjì tí yẹn fi bọ́ náà nù inú kọ́ lọ dáǹkẹ́ ẹ̀ padà fún kọ́dẹ̀ ẹni ọ́ jalè mo ti gbọ́ wá sí nǹkan báyìí ẹni mọ́ ń gbà àbí nǹkan báyìí òun lòun mú àmọ́ wọn tiẹ̀ ní bóun tiẹ̀ lóun fẹ́ fún ọ lónìí àmọ́ dàkún sàánù òun yọ̀ǹda àwọn bẹ́ẹ̀ náà bá ti lóun gùn látàyé yàn ní kò ti tán àmọ́ tí ọba sí méjèèjì yìí ní tí ó ṣẹlẹ̀ nù ó bá nàbí yìí ní sallallahu alaihi wasallam kọ́dà kọ̀ wá parí síbẹ̀ wọn yóò ṣe ní láàánú pé ànábì ni wọ́n wá yọ gbogbo sẹ́ẹ̀rì ẹlòmíì tán yányá àwọn èèyàn kan wá dé pé ó sì ń kaba ìgbé mi náà ọjà gbé mi náà ọgbé mi náà lójú ó gbé mi náà jìbìtì ìrún rẹ ti tán àwẹ̀ rẹ̀ ti tán ọlọ́mọdé arírò ẹ̀ àpadà sí ibú ni gbogbo àjì tó lọ àti fi san gbèsè tán ọlọ́run lè mi ìsàlákòsí ẹ̀yin tó ṣe ń jàǹbá yìí ẹ̀bẹ́yìn náà ṣe lọ́run láyé ọ̀dà ẹ̀múnú ẹ̀sẹ̀ tàwọn eléyìí ẹ̀kọ́ sínú rẹ́kọ́ọ̀dù tiẹ̀ ànábi lẹ́ni tá a ti ń fojú wò wọ́n máa dẹ́nà ní lọ́ba dọ́mọ náà nípa báyìí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ inú ẹ̀sìn tó fi ọwọ́ líle mú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lẹ́sìn islam jẹ́ islam ọgbà kéèyàn ọmọ kéwọn ọmọ gbàwẹ̀ ọmọ yọzàkà ọmọ lọ hajj kọ́mọ wa jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ má tiẹ̀ ọ̀jọ́ra wọn ntí ó ṣẹlẹ̀ lọ anábìrin wí sallallahu alaihi wasallam kọ́mọ wa ṣe pé àti ọ̀run àtàwẹ̀ àti gbogbo wàhálà téèyàn gbáyé ṣe tó lóun sin lọ́hùn jàǹbá tó ṣe jìbìtì tó lù yàmọ̀ abisa ní àgbéyàmà ẹ̀dá kan kí kò wọ́ wòye sí àbíyá nàbọ̀ muhammed sallallahu alayhi wa sallam ìdákin nínú. abala kejì asọ́ta àwọn tí wọ́n wọ́n jẹ òkú lówó tó kọ́ wàá kú tí wọ́n lọ́lọ́run ti bá wọn ṣe àwọn lasọ débẹ̀ ni gbogbo ọba símọ́ sẹ̀rí ẹ̀sìlámù ti là á gbogbo ń lára ń lówó táwọn èèyàn jẹ́ sẹ̀rí ẹ̀sìláàmù sọ àwọn tó ní àfi ká lọ bá wọn ká wá wọn rí bàbá yín tó kú ẹ̀gbọ́n yín tó lọ ìyá yín kankan iye báyìí nìkan rẹ̀ ti ń bẹ lọ́wọ́ mi òun ni èyí ń lọ da àdúgbò mi yàn kótó dọjọ́ tó yẹ pé bọ́ ọba ló fi lọ́kọ mẹ́wàá rú nǹkan bẹ́ẹ̀ sàn ọ̀sẹ̀njẹ́ ọgbà lọ́wọ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ tó kú tó ṣe òun ló kù tí wọ́n fi sàn kọ́ lọ́kọ́ sọ wa mẹ́rin ìdàkejì wa ni àwa tá a bá wá ní ẹni wa náà kọ́ lọ tó tó sípò padà tó ṣaláìsí báwa náà bá máa ti ń bẹ́ ń bi lọ́rùn òkú agbọ̀n arákùnrin yà á arákùnrin yìí wá bá nàbà muhammed sallallahu alayhi wa sallam ká béèrè pé ẹ dákun ẹ̀gbọ́n wa àbúrò wa yìí ìyá wa yìí bàbá wa yìí ẹ̀gbọ́n wa yìí kíyàwó béèrè pé gbèsè wo lọ́kọ́ oúnjẹ bọ́ bá fẹ́ràn lóòótọ́ kọ́kọ́ no béèrè ẹ dákun ìyàwó òun tó kú yìí ẹsẹ̀ wọn ẹ̀kọ́ ọ̀rọ̀ èèyàn àmọ́ ẹ dákun gbogbo ẹni ọba jẹ lówó kọyọjú o bí wọn bá ara wọn lóòótọ́ wọn sì bẹ́ẹ̀ pọ̀pọ̀lọpọ̀ dì í láyé muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan wá bá anagba muhammad sallallahu alayhi wa sallam ó ní wà nẹ́bí sọ fún mi irú ládàá wo fún ẹni ọba kúkú ṣẹ̀yìn bíi ẹni ó kú sójú ọ̀nà ọlọ́run níbi tí ń ṣe ọlọ́run wọ́n sì pa á síbẹ̀ ní rẹ̀ bọ́ bẹ́ẹ̀ ànábì ní gbogbo ẹni ọba kúkú ṣe ilé ọmọ àjẹnà yìí arákùnrin yìí wá bí ànábì bẹ́ẹ̀ lọ́nà pé ìjẹsẹ̀ kan bẹ tó lè tún díṣẹ̀ yìí dí lọ́wọ́ tí ò ní jẹ́ wà àjẹnà ànábì ní yóò kú fa òrùlé ṣẹ̀yíìdì yóò fa òrùlé ṣẹ̀yíìdì kúlùmọ̀ àṣìyà ànábì ní gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́lọ́run kò rí ní ṣẹ̀yíìdì inú arákùnrin yìí wá dùn wọ́n ní bí tarakùnrin ti wà lórí ìjókòó ńgbà tó ṣe díẹ̀ lànàgbà muhammad sallallahu alaihi wa sallam bá ní àyìnà sáàkì ẹni wá béèrè béèrè lẹ́ẹ̀kan nìdá arákùnrin bá tún dìde olóhùn anabi wa tún tó wíwí lẹ́ẹ̀kan anabi ní yóò gbófa wòlé ṣẹ̀yí di kúlù ṣẹ́yí ń ilà dẹ́yìn akhbarani jibirilu bihi ànífà àdéhùn tó lẹ́sẹ̀ lẹ̀ yukfaru li shahidi kullu shay illa dayn akhbarani bihi jibirilu ànífà ìwọ tí mo dán lóhùn lẹ́ẹ̀kan nísìnyí ni jibirilu wá fún mi ní wáhìí látọ̀dọ̀ ọlọ́run yìí pé bí mo ti wí ni okùn kankan tá a fi kún o ọlọ́run ó forí ẹsẹ̀ gbogbo ẹsẹ̀ ẹsẹ̀ yìí ní lọ́lọ́run ó forí jìn ilà dẹ́yìn àfi gbèsè àkàbàrà ni jibril bihi ànífà ànábi ní wá yìí sẹ̀sẹ̀ wá bá mi jibril yìí sẹ̀sẹ̀ wí fún mi ní o ẹlẹ́kùn ẹ̀wọ̀ mi tọrọ gbèsè dé táwọn ní ma sí kankan kọ́dà ẹlòmíì gbèsè tọ́mọ ẹnu kó dùn tiẹ̀ ti mú owó tí ẹni ó kú yìí fi lẹ́ẹ̀ kọ́dà ń táwọn náà mọ̀ kọ́ lákọ́ọ́lẹ̀ kó ń kó ní wọ́n sì jiyàn ìgbé ẹ̀gbọ́n àwọn lónìí kò sọ báwọn pé wọ́n lónìí káwọn bá rí nǹkan pín kí gbogbo ẹni tí máa ń ṣerú ilé ìkọ́ bẹ̀rù ọlọ́run ibi tẹ́gbọ́n lọ àbábúrò rẹ lọ àbíyá lọ àbí bàbá lọ òun náà lọ anabu muhammad sallallahu alaihi wa sallam lórí ọ̀rọ̀ gbèsè kó máa ká fi máa bí gbèsè torí pé máa ká nílà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bá a ṣe sọ gbèsè dẹ̀wù tí a kùn láti jẹ gbèsè yìí wàláì kò sínú wa mùsùlùmí o anagba muhammad sọlọ sọlọ nínú tá anabi dínà fúntọ́ sákúndù lọ́rọ́ gbèsè àfihàn bá jẹ́ túláàsì láyé anagba muhammad sọlọ lọ́wọ́ aleyhi wa sẹlẹm nínú tá anabi máa fi yé àwọn sọ̀hábẹ́ sí àwọn tó bá jẹ́ lẹ́sìn nínú wọn tí wọ́n súnmọ́ anabi dáadáa gbogbo sọ̀hábẹ́ lẹ́sìn àwọn tó bá súnmọ́ anabi bá anabi bá aráyé gbogbo ẹnì kọ̀ọ̀kan tó bá kú gbogbo bá nẹ́bi ti le bó ti le ní àìmójú tí ò jẹ́ ọ́ráyè tó ànẹ́bi ọ̀wáyé àti pé òun ò kẹrùn sí la ọ̀dà bẹ́ẹ̀ kò sáà nẹ́bi wa muhammed sọlọ sọlọ mọ́láyé lónìí àmọ́ da gbogbo bá kú ẹni tá a bá mọ̀ léèyàn rẹ lẹ́lẹ́sìn ni o ká wí fún un pé àwọn ah, ọmọ fẹ́ kẹrùn sí lamọ̀yìn la ọ̀dà bẹ́ẹ̀ ní kúkúrú ànẹ́bi wa muhammed sọlọ wọ́n ní bá anabi bá wá dé tí wọ́n bá tẹ òkú kalẹ̀ báyìí tó kú ká anabi ò kírun sí la anabi ọ̀ wá béèrè béèrè kan akébeere wọn la anabi máa béèrè anabi ò ní sọjẹ gbèsè èyí táwọn máa wo pé àyíká kan àfa ọ̀rọ̀ gbèsè lélẹ́yìí ti ń bẹ́lẹ̀ ọ̀rọ̀ gbèsè ní o torí pé yóò fa olè sẹ́yìn ìkúndùn sẹ́yìn ìlà dẹ́yìn ní a bá tẹ òkú lẹ bisimilayi ẹ bọ́ wájú ẹ kírun sí la anabi ọ̀ béèrè sọjẹ gbèsè ní abá ní ọjẹ gbèsè alihamudulilayi anabi oge musila ó di yọ kan wọn lárakùnrin kan jẹ gbèsè anabi ní sófin tí èsàn lẹ àwọn